kò sólókòó lóko. kò sólókòó lóko. àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. ayé ṣòro ẹni a ní kó kí lẹ́yìn ló fẹ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. ẹni ẹni kò fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá o lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀la. kò sólókò lóko. bìrọ̀bá lọ́ọ́ lóògùn ọdún ọjọ́ kan. Lo lòtítọ́ àbá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ lè gbóòórùn o bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ lè gbóòórùn àṣebí o ìmùtẹ́rí ẹni kà. kò has been married to Yetunde for about 20 years. Yes. But, I know that it's a jail, right? Yes. So are you trying to tell me that Mr. Laolukon Chilojokan decided to kill his wife? How am I supposed to know that? You see, more than 500 people, 500 people The woman máa rán lọ sẹ́wọ̀n in one month. ló ara ẹ̀ lẹ́kùn. Ẹ̀mí. Owó ẹ̀ dèjì. Kí ló ṣẹlẹ̀? Yétúndé ló ṣẹlẹ̀ sí. Ṣorí ikú Yétúndé ò kì í ṣẹ́jú ẹ̀. Gbogbo aládẹ̀ mọ̀ pé yes, ó máa dùn Then what? No, what is it? Daddy. Hmm? Hey. Ah, Morongo. Well, you want it? Kò pẹ́ náà ni mo dé. Ẹ̀wọ̀n mú wọlé ni mo fẹ́. Kò kò para wọn. Ó lọ sí sókun kọ. Rẹ̀mí, lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà? Eh, oh, what is it that you are not telling us? Mami bí wọn. Mami bí wọn thing. I am going to jail. Eh? Yes. I am going to die. I rebuke it in the mighty name of Jesus. Mommy, you will not die. If Jesus' name, you will not die. Say what if Jesus will ọ̀rọ̀ yìí kó gbé Jésù sẹ́gbẹ̀ẹ́ bọ̀? Mi kílẹ̀ tẹ̀ ń What have you done? I killed her. Eh? Èmi ni mo pa ayé tó dé. Wàhálà ni. Wàhálà ti pọ̀ jù. Dá, wọ́n, ẹ kúrò. ẹ kí n tètè fẹ̀jú ẹ̀sùn yín nísìnyí ẹ lè imagine ó sọ pé ká máa wọ white and green irú colour combination wo nìyẹn. ṣèbí mo ṣèbí mo ṣàdẹ̀ ti gbà fún ẹ àbí kí ló ti fẹ́ kí n ṣe. kó tó gbà fún un gan. àbá òye sọ pé kí n máa máa kí èmi báyìí máa wo pọ́pù. Ah, ṣókùnrin ló ni wedding ni ṣé kóbìnrin ló <laughs> ni wedding kí lè mi o publicly kò dẹ̀ ní wọ̀. rárá <laughs> ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí o. obìnrin ló ní wedding nǹkan tá a máa ṣe purple is the colour. Mm-hmm. Mm. Mm. Mm anyways enough of the wedding talk for now. jẹ́ kán bá wa yanjú ẹ̀yìn sìn kò sí enough of the wedding talk for now mm. ọ̀rọ̀ ta kú ní kí bàbá má gbọ́n bàbá náà ló máa yanjú ẹ̀ ẹ gbọ́ ṣé nǹkan tó sọ yẹn ṣobojú àti pé venue venue venue um, we are talking about one venue ibi Lekki yẹn when we are mm, passing mm, around that wọ́n mi létí orúkọ bẹ́ẹ̀. I'm trying to remember. around Lekki yẹn ṣe I can't remember. come on don't. Hold on, come on. <sighs> Try to understand. Understand, Makini. That your family hates me? Kí dé kí ni mo ṣe fún They don't hate you. Oh, please. Aish. They don't hate you. Eh? Bomi. Ṣé ìkọ́lé ṣẹlẹ̀ Something is going on. Hmm. Ìwọ gan fojú ẹ̀rí, àbú fojú ẹ̀rí. Ó fojú ẹ̀rí now. And it's an in-family thing. I see. If tí family bá hate we wouldn't have come this far. ah no ah. it's well i read you. um, máa lọ mo fẹ́ mo sort out nǹkan tó wà Um, my family, my family, i need to talk to my family. you know for one moment there i thought i was part of your family. Oh, come on. Hasn't got. Okay, come, let me drop you off. Babe! Ah! No. Go possible. It's not possible. She wants ti fi ṣépè fún mi pé kí n lose gbogbo àwọn tí n bá ti fẹ́ràn say something now. Mommy. Mistake is when you crack a plate by putting it in the sink. And mistake is when a little baby poops on itself because it's just a little baby. Not when you kill somebody, a full grown person, and call it mistake. Conscious acts, my friend, are not mistakes. Look, my take case here personally. Yes, I will take it personally. My dear, make sure we will prosecute you. Yes, and I will not stop until tí bá fi mú Jofi. Junior, mo mọ̀ pé inú ló ń bí You have no idea. But don't let your intentions overcloud your judgment. Judgment. My judgment is so clear, my dear sister. Amòfin ni mí. make sure Junior, listen to me. You will not jail our mother. Your mother! sista Debbie ah mi ti mi rò pé mo rí sista Debbie lónìí o bóyá wọ́n ti gba bí iṣẹ́ jáde tàbí kán lọ sọ́dọ̀ dádì wọn torí wọ́n ń pòyì ọ̀dọ̀ dádì wọn léraléra lásìkò lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí. tó bá dé báwo ni kí n ṣe. Ah, o ooo ẹnu ah o bàjẹ́ wọn jó mi lẹ́nu rárá you sure? Yeah. What's this? Your pimple horn. ¿Qué le sale? No, no hace They should have told us earlier. Very much earlier. All, this time. Susan, stop drinking. Keep up Simitoku. Woman, tó kú. Wọ́n máa ń sọ pé nǹkan méjì First, nígbà tí inú èèyàn bá dùn ládùn jù. And my mood right now is far from that. So o mọ̀dí tí mo fi mutí. Don't you ever tell me to stop. Irú wàhálà wo wà jẹ́ pé ọtí ló kàn. I thought we were always gonna be together. We are always gonna be together. Ah, Junior, má tàn mí. nǹkan tó wà nílẹ̀ ò lè yé e. Your family does not like me. So yes, I have an idea. Did you like you? You're a liar. Sure. family mi ò ní problem pẹ̀lú ẹ̀. Ìwọ mọ̀ mọ̀ pé dáàdi mi láìkẹ́. He prefers you to Lọ́ládé anytime all that time. he does. junior má tàn me. To ban ń me mí need to ní tanra mi. nǹkan mi ló ṣẹlẹ̀ nígbà tá a wọlé In hm. nǹkan mi ló ṣẹlẹ̀ òun ló jẹ́ family embarrass me to to ban. Show lè tó yẹn ni. trust me ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ. ó dà mò ń gbọ́ sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀ tí fi wọ́ mi ńlẹ̀ nílé yín báyẹn. Junior. It's a family thing. And I am your family too. I deserve to know. Susan, stop it. Shebi, I said stop it! Mommy, mi, mọ́mí mi ló ẹ̀gbọ́n mi ló pa mọ́mi lọ́ládé tí Yétúndé. gbọ̀rọ̀ kìíní many years ago. Ìgbà Junior she wà ní secondary school. but he ìwọ wà ní yunifásítì ìgbà yẹn. Dáàdi yẹn bàbá ṣì ń teach ní LASU. Hmm. Nǹkan ò bára rárá. We were very broke. Àwọn èèyàn tó pọ̀ lọ jẹ bàbá yín lówó jẹ àrímu omi ló kéré jù àmukù nínú ilé ìgbà náà wàdí ní ọjọ́ kan wọ́n ṣe exam ẹ̀kan nínú àwọn student dáàdì yìí mo rò pé ti wò wípé òun ò ṣe dáadáa nínú exam mo ṣe wá bá dáàdì yìí nìyẹn pé kó jọ nǹkan tóun ṣe sílẹ̀ ò dáhùn lójú ó ṣeé ṣe kó jẹ́ wípé o máa lọ fẹ́ o wàá bribe bàbá yín tó dẹ̀ ń pòpò èèyàn ẹni tí ò lówó lọ́wọ́ ó wà lára àwọn tó yẹ kó nawọ́ sókè pé pírẹsẹ̀ntà ṣé àwa dúdú ń pọ́n la bribe ní táìmì láàrin ìgbà iṣẹ́ àgbà bribe nítorí pé kò wọ́n sọ jẹ́ lé for a long time ìyá rẹ̀ já ó ra oríṣiríṣi oúnjẹ ó ra gbogbo ẹ̀ ìrànwọ́ gbóúnjẹ délé inú gbogbo wa dùn a jẹun. Hmm. ṣe ń jẹun lọ náà tí bàbá yín sọ bá ṣe jẹun tó lọ́jọ́ yẹn náà látọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bí kò lè wá wá dáríjì wa tó ẹ̀ṣẹ̀ mi àfọ a good Christian family kò yẹ ká bá rẹ̀ lọ́wọ́ wa lọ́tẹ̀ ẹ̀ wá jẹ́ kí yà jẹ wá hmm. àmọ́ junior junior kó má lágídí ọkàn bí bàbá yín ṣe sọ̀rọ̀ tó lọ́jọ́ yẹn ta tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ni junior tó sọ pé tó bá di ọjọ́ Sunday máa sọ fún pásítọ̀ ah, ah, bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ mo sòdí tí ò ṣe gbúdọ̀ sọ fún pásítọ̀ bàbá yín náà pè sí kọ́nà pé wá bí ayé ṣe rí òun ló ṣe ti rí yẹn you don't have to do that àtẹ̀lọ sí church níjọ́ sunday junior dẹ̀ pé pásítọ̀ ó dẹ̀ ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún pátápátá ah. bẹ́ẹ̀ ni pásítọ̀ bá pè dáàdì yìí ni pásítọ̀ sọ̀rọ̀ tó pọ̀ sí ọkọ mi torí pé inú bí ọkọ mi òun náà bá sọ̀rọ̀ padà sí pásítọ̀ ọlọ́run ayọ̀kadì kò ṣe dáadáa ọ̀rọ̀ ọmọ la pé oúnjẹ la pé pásítọ̀ tàdé mi nígbà yẹn ọládé kàkọ́ báyìí ẹni tí ò bọ́ sí ọ̀rọ̀ yẹn bóyá kò ṣe church member àṣírí ibà sóòrò ó pẹ̀lú nǹkan tí bàbá yóò ṣe lọ sí church mọ́ títí dé. mọ̀ pé títí junior tó bá dáwọ́ lé nǹkan àfi kó bù. ọtí mọ́ mi kí ló dé tẹ́ fi sọ gbogbo eléyìí fún mi. because junior will never stop. ṣebí mi mo bí mo dẹ̀ mọ́rọ́ ọmọ tí mo bí alágídí ọkọ ni junior mo máa ń gbọ́ tó máa ń sọ pé èèyàn ṣẹ̀wọ̀n lórúkọ jésù mi ẹni ṣẹ̀wọ̀n lórúkọ jésù ẹni ṣẹ̀wọ̀n lórúkọ jésù you won't go to jail. o gbọ́rọ̀ jésù sẹ́gbẹ̀ẹ́ kan kó o bá mi bẹ̀ junior kó o bá ń bẹ̀ wípé kó jọ kó ṣe é légbòólé. matter kan ṣẹlẹ̀ ní party secretariat and um, there's a need for me to overhaul my campaign team and that will be a, another round of tedious work, okay? And uh, my fair kó bá handle case kan. Good day, boss. How are you? Um, mo gbàgbé kí n there's a new development. All right, all right. Okay, sir. Shocking, kí you want to continue? nǹkan tí. Mo ṣọ́ọ̀pù mọ̀ pé Susan, right? bẹ́ẹ̀ ni ma. ṣé yorùbá ni ẹ. no ma Ẹdó ni mí. wow great people àmọ́ ọgbọ́n yorùbá dáadáa inú mi dùn ó mọ̀ àwa yorùbá máa ń pa òwe kan wípé ọkọ burúkú ṣe fẹ́ àmọ́ àna burúkú ò ṣe ní. ṣeré bó ṣe ń wò mí yìí èmi náà ti marry rí and I know how all this thing works. Ó pè é kí uh, ó fẹ́ ọkọ kó má like ẹ̀ but kí àwọn ẹbí ẹ̀ like ẹ̀ ju kí ó fẹ́ ọkọ tó like ẹ̀ kí àwọn ẹbí ẹ̀ má like ẹ̀ lọ. Wá imagine pé kí o fẹ́ ọkọ tó like ẹ̀ káwọn ẹbí ẹ̀ tó like ṣé wọn náà rí a ní problem pẹ̀lú ẹ o but a máa ní problem. bí ti bá wọn. you see at the moment um, I go through àwọn internal issues kan ní family wa báyìí junior nìkan dẹ̀ ló lè solve ẹ̀ àmọ́ kò ní í gbọ́. Junior stubborn gan mo dẹ̀ mọ̀ pé o lè bá a sọ̀rọ̀ tí o bá dẹ̀ lè ṣe the whole family owes you for it forever hmm. àmọ́ tí o bá lè convince ẹ̀ ah, mi ò lè sọ pé kẹ́yìn méjèèjì má fẹ́ra yín o àmọ́ ìgbéyàwó tí àwọn parents ò bá fọwọ́ sí. Si ṣé ìwọ rò pé irú ìgbéyàwó yẹn lè work ṣá. Hmm. mi ò wá bí láti wá threaten ẹ mo wá láti wá seek for favour ẹ ni. I'll be on my way now. One more thing má bèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ junior for your own good kò convince ẹni. ó ti yé all right all right ma. thank you. Adesanya should be in, in, in a position to handle the, the women wing. Sympathy factor yẹn the ń wò bẹ́ẹ̀ You know, tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ and all of that àwọn obìnrin á ní feelings for yes um, you know especially àwọn married ones yẹn àti àwọn opó bíi tiẹ̀ Yeah. But not that one is glad or celebrating the fact that she lost her husband. But uh, bí wọn náà ṣe máa ń You take fortune out of misfortune. Àbí? So nǹkan tẹ́mi rò ní àbí kí ni wọ́n fi? Láládé. Um, sọ, um, mo ń gbọ́ ń kílẹ̀ what is happening around me kí ló ń ṣẹlẹ̀ gangan tí ò yé mi náà tell me kí ló ń ṣẹlẹ̀ sí wa àti junior. mi wọ òkè mi kí ló ṣe junior ṣé nǹkan ṣe ni. wọ́n ń béèrè lọ́wọ́ mi. <laughs> ṣé mo kàn ń dá sọ̀rọ̀ látẹ̀ nǹkan ṣá like a lunatic. no ẹ má ẹ má bẹ̀rẹ̀ mi sàn kíkídú kí ló ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tí mo kó sódì báyìí ẹ̀ẹ́dẹ̀ gbogbo nǹkan tẹ́ ń bò náà mo máa kúkú pàpà mọ̀ náà gbẹ̀yìngbẹ̀yìn ni àbẹ́mi kọ́ ah, <laughs> ẹ máa ṣe jọ ah, ojú mi náà ló máa ṣe. ẹ má ah, bínú sá. ah okay okay. Junior let it go. no never. injustice anywhere is a threat to injustice everywhere. ọ̀rọ̀ justice kọ́ là ń sọ yìí náà ọ̀rọ̀ màmá tó bí ẹ lọ́mọ là ń sọ yìí ìyá ẹ. màmá tó bí mi i don't care. wọ́n ní ìka tó bá ṣe ló bá ń gé. Hmm. an offender is an offender i don't care who other person is to me. oh i don't care. so òun fi style sọ fún mi nísìnyí wípé tó bá jẹ́ mi náà ni o lè rán mi lọ sẹ́wọ̀n. ẹ bọ̀ kò ń ṣèwọ tó bá jẹ́ mi ńkọ́ junior i want to know tó bá jẹ́ pé mi ni ńkọ́ o lè rán mi lọ sẹ́wọ̀n. susan o kì í ṣàpàyàn mo mọ̀ ẹ́ o ò lè pààyàn o ṣì avoid question. àlọ́ kì í ṣe apààyàn mọ èmi la pààyàn my mother is a murderer. Ha! gbọ̀rọ̀ kìíní. kí ló ṣe. is that, sir? Junior ní accident. Junior accident. ó máa níka o à ń gbóòórùn ara wa ó jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀ yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.